gbà mẹ́yàn. ẹ ṣe. káàbọ̀ ọkọ mi iṣẹ́ ń kọ́ ṣóòjà ń sùn tí òun ẹ̀ sí yàrá àtẹ̀ gba owó yìí tó bá ti délé fún yàrá àtẹ̀ ni mo ní kó bá mi ra ẹ̀gúsí àti bọ́gọ́ àti gbogbo nǹkan tí mo bẹ̀rù tí n bá dé sílé màá wá sí i a lè jẹun ṣé o ti gbọ́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 kí n má jẹun for forty days. kí ló ń lọ ṣẹlẹ̀. ní kí n gbààwẹ̀. dáàdi ilé kan lẹ́dẹ̀ wá kó mi lẹ́mìí sókè ṣé àwọn wá wà ní nǹkan bàbàrà tẹ wá ń pọ́n lé báyìí. dáàdi ilé kan àwẹ̀ kan ní kẹ́ ẹ gbà yìí kò ṣe bí kẹ́ má jẹun fódìdí forty days rárá. báwo ni. ṣebí tẹ bá ti gbàwẹ̀ látàárọ̀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 Ekin Bahu, Ekin Bahu, Shin up. tán sàkánàt tí ládẹ́sì máa supply one wá nìyẹn kẹ́dẹ̀ raise function fún fifty percent payment fún wọn. òmùsẹ̀kì wọn fún mi nísìnyí sáà ni. ṣùgbọ́n mo ṣe. wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé fóònù tó ń sìn yín ni kò pọ́sibú <laughs> kò ṣe torí pé iṣẹ́ mi ni mímú ní láti ṣe ó dẹ̀ di dandan kì í ṣe ah, ẹ má jiyàn ọ̀gá ẹ ṣètò ẹ̀. all right all right. iṣẹ́ mi ni. olú ṣé o ti prepare àwọn ọjà yẹn ṣẹ́ẹ̀kì yẹn kọ́ ọ ti rẹ́ẹ̀zẹ̀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 àṣẹ àwọn àgbàlagbà nílé yìí ẹ má jiyàn ara àbàṣẹ tá à ń sọ náà ni èmi dúró ìwọ jókòó ṣé kí ni registration certificate yẹn. bẹ́ẹ̀ni. Ah, registration certificate rẹ beautiful ẹ wọ́n kó ìsàkóso yẹn àbí <laughs> kó ìsàkó kó ìsàkó. ẹ ṣì lè wọ́n. ló fẹ́ àbúrò mi. is that so. màdàmú ti àwọn ti ilé ilé ní gbogbo ẹ̀ṣẹ̀ àwọn àkókò náà ti gbé kú sí yẹn. màdàmú ti màdàmú ti ọgbọ. máa ṣe kí o èwo ló wá parọ́ èmi ni mo ní iléeṣẹ́ ni èmi mo ní mo fẹ́ gbé fún ẹ tí n bá dẹ̀ gbé fún ẹ kò ah. kò sọ́nà bẹ́ẹ̀. ẹ béèrè ṣe check ti rẹ mo fẹ́ gba sẹ́kì ẹ̀sìn torí mo fẹ́ gbà mọ́ lọ nìyẹn. ẹ ọ̀pọ̀ gbọ́dọ̀ ti rẹ di. olú olú kí ló dé ẹjọ́ náà o ti rẹ di ọlọ́mú bọ́ọ̀. kò jù bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ kan ṣáàbò láti gba iṣẹ́ náà mọ́ ẹ lọ́wọ́. wọ́n ti gbà ọ́.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 lóòótọ́ nǹkan tẹ́gbọ́n ẹ ṣe ó mọ̀ kó dùn ẹ́ ẹ mú mọ̀ kó dùn ẹ́ lílọ tó bá lọ bàjá ikọ́ náà àwọn èèyàn máa sọ mí lẹ́nu oníkálukú àmà sọ ti ẹ̀ ní mo fẹ́ dà ọmọ ìyá méjì mo fẹ́ dà irú má lọ mo bẹ́ẹ̀ sórí àwọn ní tiwọn ka ní ọlọ́run ọlọ́run ọlọ́run tiẹ̀ àwọn àbí tí o bá ṣe pé èmi wọn ni kí wọn sọ kí wọn supply àwọn pípìn yẹn àbí tí o bá ṣe sọ pé ṣàmàmùsà jókòó kò máa tọ́jú ọmọ mi. ṣé o ti délẹ̀. mo délẹ̀. o ti délẹ̀ àpò ara ẹ̀ nìwọ́sọ̀ yẹn sí tí ẹ ló sọ yẹn kì í ṣe tèmi mo ní mo fẹ́ jọ yẹn lójú èmi ìní kò ní yọ̀ dá. máa wọ ọ̀pọ̀lọpọ̀ lọ padà wá bíbá yìí ò kí ò pọ̀ tọ́lẹ̀ mi ò èmi ò pọ̀ tọ́lẹ̀ mi ò mi ò pọ̀ tọ́lẹ̀ mi ò ọmọbìnrin mi ò jókòó lẹ́nu ò kẹ́mkẹ́m. ìyẹn nígbà tí ìjà wọn níwà àgbà yòòṣì tẹ̀ ń wù. ìyẹn kí ló kọlu ẹ. kí ni o kọlu yìí. láti ikọ̀ mo ṣì wá bá yín bíbáyìí pé kẹ́sùn mi náà mo fẹ́ sanwó skul ọmọ mi kí ni kò fẹ́ sọ fún mi ẹ sọ fún mi pé ẹ̀lẹ́ àbí. kẹ́mi ṣé mo wá náwó ni mi ò fún ẹ ní. agbára ọlọ́wọ́ ẹ̀ ní owó yẹn ní agbára alájọbí ẹ̀ ní. èpèrè. láì wá ní yín náà tẹ sọ pé ẹ̀ ní ṣé ẹ ló wá fà á pé ìwọ̀n bàbí tèmi àtọkọ mi ti máa rí tọ́lọ́kọ́ bọ̀ láti máa fi jẹun kẹ wá gbàmọ́kọ mi lọ́wọ́ àbí. ṣé kò gbádùn báyìí ṣá. ẹ lè má gbádùn. ọ̀nà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 àgbàyé olórí burúkú àgbàyà. mi ní pààrọ̀ àṣà tí máa fi dọ́dọ̀ yẹn.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 ọ má sọ bẹ́ẹ̀. kò sí ẹni rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe ó sọ bẹ́ẹ̀ ah, kò ní rí bẹ́ẹ̀ kò sí ẹni rí bẹ́ẹ̀ ẹ máa bá aṣọ tí ẹni sùúrù. ní ìtọ́ ti rí bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ kó tẹ̀ wá. báyìí ẹyẹ ti rí bẹ́ẹ̀. wọ́n sà wọ́n kò tẹ̀ wá ṣàlàyé fún mi. Túndé, máa wá mi dẹ̀ ní jẹ́ kílẹ̀ ṣú kí n tó dé. Hmm. bàbá lẹ́kùn. ó dàn. ẹjọ́ ẹ ṣe kíá ọkọ mi ń expect kọ̀ọ̀kan láti lọ òyìnbó wọn dẹ̀ lè pé fíìmù àìsàn kí n má wàá pè é torí ẹ̀ mo ṣe wá pè yín lẹ́ẹ̀kan jù. ẹ ṣe bá ti parí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ wọ́n ṣàmàrètí mi ó dàbọ̀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 bàbá lẹ́kàn wọn ò lè fínú wọn ṣeré wọ́n dẹ̀ láìkì oúnjẹ gan. <laughs> lójú iná ewùrà gbọ́dọ̀ hùrùn ẹni tí ò rí ohun tó ń lè ni ò ní sáré hmm. ó ń gbà pàṣípàṣẹ ni kódà tí wọn náà bá fojú ara ẹ rí nìyí ọwọ́ mọ̀ ìbọn gbà wẹ̀ òun àtìyàwó ẹ̀ wọ́n jọ ń pa. ṣé lóòótọ́. ẹ ǹlẹ́ ah, ẹ sà adébáyọ̀ bàbá bíntù. ẹ máa wọlé sá. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mo bá yín dáadáa ìrẹ nìkan ló máa ṣoríire. kìnìún kọ́ sá. ìrẹ náà fẹ́ ṣoríire ẹ pín ẹyọ kan tí mo fún yín yẹn. aṣoríire ẹ ṣe sá ẹ pẹ̀lẹ́ sá. àdúpẹ́ mi ò kì í jẹun nírú àsìkò báyìí adébáyọ̀ bàbá bíntù <laughs>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 kí ló kò mo kí ló kò mo já mọ́ àbàbọ̀ yẹ ò pé mi. dadi mo ń gbádùn ẹ. ẹ jọ torí Ọlọ́run fi kúnlẹ̀ àbí ẹ mo fi bẹ̀yìn ẹ jọ torí Ọlọ́run ẹ sábà pa àánú òrí báyìí ká tó wọnú ilé yín ẹ jọ ẹ fún wa ní ọgbà díẹ̀ àfi sanwó léyìn fún yín ẹ jọ dadi ẹ jọ. mọ́dà bíntu. sáà mọ́dà bíntu. sáà mo ń dá irun dadi. ojú ẹ ni mò ń tì láti ọjọ́ ẹ torí tí má ti ń wojú ẹ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 kò lè rí kòtò ńlẹ̀ tó ní kí n kó sí àbí kó rí náà kó ní tọ́ ọ̀bọ̀ ìyẹn dá mi lójú ọ̀rọ̀ tí wọ́n ti mọ̀ wá. lórúkọ ẹ. Kẹ́mi. Kẹ́mi. <laughs> ọ̀rẹ́ lọ̀rẹ́ yìí o ṣùgbọ́n ẹni tó bá bá gbá èṣù jẹun ṣì bí àádùn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 yà lọ. ojú bá ṣojú kó wù má yè <laughs> ìgbéra lẹ ẹ bàbá ọlọ́wà tuntun náà ṣe. tó wọlé rárá pé kẹrẹ wọn o. wọ́n ní kí n tó wọlé kí n wá rí àwọn. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. kò sí ọkàn. àbí àtẹ̀fẹ́ni tó jà ń lé wa ni. ọjà o. lẹ́kàn ọmọ mi àti ìyá nǹkan. ọwà. ó ṣe. ó ṣe pọ̀. Yes, Daniel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 Reformer भगवान ने ये हो गया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 own friend. A friend in need is a friend indeed. Ẹ gbin Mama ọmọ ẹ̀jọ̀ ẹ jọ. a friend in need is a friend indeed. mi ò wọ please go with me. mi ò wọ yín náà bá tẹ́lẹ̀. mi ò kó láti ilé. mi ò mọ̀ pé yìí. mi ò mọ̀ pé yìí ẹ jọ. ọ̀gá ni mo gbé wá. ọ̀sìn náà jọ. mi ò bá yẹ ẹ jọ ẹ jọ. lóòótọ́ lọ́dẹ ẹni tí ò lẹ́gbẹ́ ayé òní ní ìlọrọ. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. Ama ama ama ẹ má sọ mi o èmi lè wá wá. ojú àti mi tọkọ ẹ ẹ má ṣe é lò. Ẹjọ́ sáà ṣe oníwèrè ni wọ́n rà mí ẹgbẹ́ ìgbọ́n ọ̀gá rẹ̀ ṣe oníwèrè ni ẹ orí wèrè tó ju ẹ lọ. tilé ni mí tilé ti gbóòrò ní mi ọ̀mọ́.

lọ́ba ní kí n wá wọlé sọ̀kọ̀ mo wá gbòòrùn pé gẹ́gẹ́ bá a ṣe jọ jẹ́ dẹ́rẹ́bà tí sì fi kọ́kọ́rọ́ kọ́ àsọmọlàkè lóko lóko kọ́kọ́ sínú láì sẹ́ mọ́lábá ní ìwọlé ọkọ̀ kí wọlé ọkọ̀ máa mo wá rí kí n sì rọ́pa dẹ́yìn àbí títà lọ́ba tí wàá bẹ̀rẹ̀ àtiwèrè jura wọn lọ what he do indeed and love him see indeed àti màdí ọmọ mi ni mo ti mú eré burúkú nu olórí burúkú akọ̀wé lẹ̀ yìí o bí wèrè ti ń yọ ọmọ ọmọ yìí lọ́wọ́ kò yé mi o. ẹ sọ́ọ̀rì fún embarrassment gbogbo embarrassment yẹn jọ ẹ jọ̀ọ́ ẹ má bínú. bí a wá gbé mi wá gbé mi lọ gbé mi lọ gbé mi a dẹ̀ sọ̀rọ̀ ó lọ ó ti Okay, that's all right. Yes, sir. Ṣẹ́dẹ̀ ní gbogbo ohun tá a jọ sọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sir. ò gbàgbé. Okay, sir. Màá tún wo ohun tí mo lè ṣe lórí ẹ̀. Okay, sir. Thank you very much. I'm expecting life, sir. All right. Ẹ ṣe kan, sir. Oya oya oya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 navigator mi ò ṣe ń gbọ́ orúkọ yẹn <laughs> yes. ìlú abẹ́ ti bí mi lọ́gàn kò ṣeé fi parọ́ o. yes. ìgbogbo láti bí mi. yes yes yes yes ọjọ́ ọ̀gá. ẹ ọ̀gá. jọ̀wọ́ mi dàrí ẹranko kan ló disturb mi ní. very much. Yeah. Bye bye. Orí wípé ẹ̀rọ̀kù lásán lásán ni wọ̀nyí. Ọlọ́run ti mú mi lọ́nà fún bẹ́ẹ̀ lómi ní wàá tọ̀. Ẹ ó ní mọ́nà ni. Ó wí pé mo wà lórí fóònù pẹ̀lú yàn. Ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ tà ṣù lọ́wọ́ bá mi sọ. Ọ̀dẹ́ ọ̀dọ́ láti pẹ̀lú erékele. Erékele ẹ̀wù náà bẹ̀ foolish one. Ẹni tàbí ká ṣe fún ní good news. Good news. Wọ́n gbé káà mi bọ̀ fún wa. Lincoln navigator. Ọlọ́run ṣeun. Lincoln navigator. Fincon navigator Lincoln navigator Fincon navigator. bàbá ẹ tó bínú yóò sì díjú ẹ yóò kọ ọmọ náà gbé kú ni. ọlọ́run àwa lé ìfínì àwa náà wá àwa náà àwa náà mẹ́rin owó di ẹjọ́ ẹbìyàn lẹ um, owó da. that's right yes sir we are set to go out. Eh. àbájáde yes sir. Um, kí lè kó kọ̀ọ̀kan náà. Lincoln ni ti ń kọ́ ní wáṣá èmi ẹ tó wà mọ́ kọjá sí kò ní lè wá wẹ̀ ẹ tí wọ́n kọ́ wà láyé inú olówó ni wọ́n kọjá sí mọ́ wá wọ́n kọjá sí tán mọ́ wá dàbẹ́ dà lọ́ba bá dé àjọ jọjọjọ tó bá ń parọ́ ẹ̀ fáwọn èèyàn ẹ̀ má pa àwọn àjọ mi ṣùgbọ́n màá ṣojú bá sí dà ẹnu ilé ọgbọrọ ṣòfin gbé mọ́tò sí báyìí ṣe kọ navigator ìyá wọn ilé ẹrù jẹmọ gbé bọ jẹmọ ọmọ inú sakataka owó inú ọkọ jẹmọ kọkà ọmọ tó sọ fún ọ̀sẹ̀ bíìtì wọn yẹ Ọlọ́run nǹkan tó kọ tòun wọ gàrí pé kò sínú ẹtí ronú ìka yẹn ní ẹtí ronú ọlọmọ ká mọ ẹ ẹ tó yẹ kó wà lé opó pé ọ̀fọ̀ sẹ̀ wọ́n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 káàbọ̀ sí ilé ajé ìrírí tí mo rí ẹ ajé ló wá wà ẹ ẹ bu ajé fún un.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 dìbí rẹ̀ ìwé ẹsẹ̀ ìbò pẹ̀lú rẹ̀ àbọ̀ ọ̀gbọ́n English ni. zero dájú ẹ̀ náà. Ah, wo èso ọmọ Yorùbá ni. àbí Yorùbá kọ́ mọ̀ ń gbọ́ lẹ́nu rẹ ni. ọ̀dẹ̀. chief o chief Ọlátúnjí láàárọ̀ kùtùkùtù wọ́n bá tiẹ̀ wá ń babára ẹnìjọ́ bọ́ sọ́wọ́ ọ̀sán kọ́pẹ́tà aláàrẹ̀ jẹ. ẹ sì fọ àlẹ́ ṣéèf wà lé láti bo kílẹ̀ yìí ṣe ìwọ náà singlet mọ́tò yàtà àjà lẹ́nu ẹ̀ ìwọ náà jọ jáde ìwọ náà lè sọ pé ẹnìkan ò fún ẹ láì kó báyọ̀ kan sọ̀rọ̀ tó ẹ kó orúkọ jù ẹ̀wọ̀n mi o lẹ àbúrò àwọn yìí lẹ ọ̀gá yín kọ́ lẹ ọkọ mi là. àti gbé wa sà. mi gbọ́. àti gbé wa. yéé yéèyé táwọn gáàsì ti wà lọ́nà. wọ́n ní kí wọ́n wá gba cash kó wá fún cash pé mi ò tí sanwó. yes sir. àdìmẹ́rù àbúgbọ̀ ẹ lọ́wọ́ rárá ẹ wà ní respect fún àwọn ẹ̀dálẹ́ fífò káfí ẹ̀ wá sọ pé ọ̀gá yín wọ́n wọ́n sẹ́ wọ́n wọ́n sẹ́ irú ọ̀wá lè fi tọ́wọ́ jẹ tó sorí sún ẹ̀yìn bí jẹ́ ọkọ̀ ẹ̀ tí wọ́n rí rí ẹ ní ìyálẹ́pẹ́ ni tàbí kí kíkẹ́ rẹ̀ ká wọ́n fi ẹ̀. mi ràn débẹ̀ yẹn. olórí àti o. mi ràn yẹn. mo ní mú bíi sí. náà make sense sọ fún ọ̀gá yín sọ pé ó fi mi wọlé. fún nǹkan tó dẹ̀ ṣe yẹn nítorí wípé ọkàn mi lu mọ́tò yẹn Lincoln navigator káàkiri máa bọ́ pàdé lọ́fíìsì sí i òyà àbùdọ́wà tàdébà. ṣé kí n kọ́kọ́ ìdókòtò ìwọ́n mi lọ́kọ́ tó dá mi lóhùn kẹ ọmọ oní mínísọ̀ ń kà mọ́ ní kẹ wọlé ká máa lọ. mo ti wọlé sọ́kùn. dá sọ́ọ̀tì kẹ́ tó travel. ok ẹ ti gbé gbèsè lórí ẹ. lẹ́yìn ìgbà tẹ travel tán I decide a ṣe àwọn iṣẹ́ kan a rí àwọn èèyàn méjì tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe patron wa. Uh-huh. èèyàn méjì ló pa. ìkànnì wọn ni chief Ògidì Adélékè àgbàlagbà ni olówó lọ́wọ́ kòkó ló ń ta ẹnì kejì Mr. Money ọmọ kékeré ni ṣùgbọ́n ó ní burúkú owó lọ́wọ́. ẹ̀yin náà dẹ̀ ọmọ wípé owó ni kẹ̀kẹ́ yìí rere. iṣẹ́ wa ni ló sì tún ṣe. lọ́nà wo. ó ní kwari ibi tó ti ń fọkùtà. ìgbìmọ̀ jókòó àforíkorí wọn wá sọ pé Mr. Money nìkan mú ká gẹ́gẹ́ bíi patron wa. ní ọlọ́dún ìgbàdẹ́dẹ́ nítorí ń ṣe lẹ́rìn sásìkò ó ti fún wa ní Monday wípé ká wá. káwọ́ rí òun wá ti dìsáàbì pé ẹ̀lẹ́ máa léèdì wa lọ. Um, ladies and gentlemen ọkọ náà kọ kí n pé ẹkú iṣẹ́ pé àmì mi ò sí ilé ẹ̀ẹ́dẹ̀dáṣẹ́ dúró ẹ̀kejì ni wípé màá kàn fẹ́ remind wa gẹ́gẹ́ bí members of um, the association of granite uh, suppliers. suppliers wípé àwa pápá kì í ṣe èèyàn yẹpẹrẹ àwa náà àmọ́ pòsíṣàn wa láwùjọ hmm? torí mi gẹ́gẹ́ bí ẹnì kan ẹ pápá mo mọye club tó jẹ́ mi ní patron so tàbá wa láà fẹ́ yan patron láti jẹ́ ẹni tó jẹ́ wípé gbàkigbà hmm? ọ̀rọ̀ yẹ yín ká. chairman ṣe rí lẹ́yìn ọlọ́run mr money ló kàn nínú ìlúwa yìí. Eh, monday àlọ́ bẹ̀rẹ̀. kí yín kú àbọ̀ sí àgbàlá ọlọ́ládé mr money o ọlọ́ládé mr money ajílàlà ẹ̀ṣọ́ ọmọ afẹ́ọ́lá yẹn bí aṣọ òòṣà jẹ́ ń dàbí onílé yìí kí n lè máa rówó ṣohun gbogbo mr money ẹni ọ̀pọ̀ ènìyàn ń wárí fún tí wọ́n ń fi tijó àtòrin ayọ̀ ọ́ jí lóòórọ̀ ọjọ́ gbogbo. bá ń ṣiṣẹ́ ayé wọn kì í rí ni rárá ìgbà tówó bá dé aráyé wọn gbọ́ tẹ̀kalẹ̀ o ọlọ́ọ̀lọ́. ìgbà tó wọ́n bá dé aráyé wàá gbọ́ tẹ̀kálẹ̀ o ọlọ́ọ̀la.

káàárọ̀ ìkúnlẹ̀ ni mo wà olówó orí mi kú ojúmọ́ ọkọ mi ẹni ọlá ẹni iyì ẹni apọ̀dọ̀bìnrin wò ṣùṣù tó ní bẹ́lẹ̀ yóò bá jọpọ̀ ẹni a sì jálè ẹni ṣé ká wá kó jáde fún wọn ni ọwọ́ wí ni Mr Money ọ̀tá lùlù bàjẹ́ ọlọ́run ọba ò ní dí ó dún bó bá tẹ̀ máa wá dún ìran bàbá bàbá máa wọn ló máa jó kó ojúmọ́ àsìkò wẹ́ẹ̀tì tó dìde ńlẹ̀ ẹ̀yọ́ ta ló kọ́ sí mi. lóòótọ́ èmi ni mo sọ̀rọ̀ kì í ṣe pé mò ń kọjú àsọ̀ṣ àwọn ni wọ́n fún mi ní àwọn ìpín ìtìlú ni tó ní kí n wá rí wọn mo dẹ̀ fẹ́ tètè rí wọn torí mo níbi tí mò ń lọ. tẹ́lẹ̀ gbọ́ àwọn kan wà ní yàrá àgbàlejò wa lókè tí wọ́n fẹ́ rí Mr Money tí wọ́n ti dé síwájú yín tí wọ́n bá rí Mr Money tán Mr Money àwa rí yín. àmọ́ sáfẹ́ ẹ bá lẹ̀ kọjú ẹ lè máa lọ. ẹ kú jókòó. ẹ kú jókòó ladies and gentlemen ẹ fi làtò tí bá ní ìkọ̀tẹ́ bá tún fẹ́ ẹ jọ̀ọ́ mú fẹ́ kẹ́kẹ́. Ah, o ọmọlúwàbí àṣùwà bàbá yìí Mr Money kan. Mr Money bọ̀. ọ̀bọ̀ o ṣeun ọmọdé rẹ̀. thank you. o ṣeun. association of granite suppliers tẹnikan wa àná ni wọ́n dúró dé yìí. bẹ́ẹ̀ ṣe jókòó bẹ́ẹ̀ ni mò ń wojú yẹn pé ojú ah, ìjọ ojú mímọ́. tíama ẹ ẹ mọ bí ẹni mo wó. Ah, kí ni kí n ṣe fún yín o. ó ṣe àwọn èèyàn mi ni wọ́n ti wá yọjú sí ẹ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ wípé kí o lè jẹ́ bàbá ẹgbẹ́ wa àwa ni association of um, granite suppliers ṣé wọ́n rẹ̀ mọ̀ wípé àwa members pàápàá a ò kéré púpọ̀ ẹni tó bá dẹ̀ máa jẹ́ patron wa òun láti jẹ́ èèyàn. ẹ máa sọ̀rọ̀ jù gbogbo tí ẹ ṣe ìbáwá yìí náà agbára ọlọ́run kà kò sí tí ọlọ́run ṣe ti ń bẹ̀ tí mi ò bá tiẹ̀ fẹ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ but because of uncle mo gbà láti jẹ́ bàbá ẹgbẹ́. tí kówó jọ tí ẹ̀dẹ̀ sọ. So ọlọ́run á tún fún wa níyẹn náà ṣe tẹ́ bá ti rí mi ẹ má mi kàn ẹ ti rí owó. ohun tó ṣe pàtàkì ńbẹ ni pé ọjọ́ tí ẹ bá fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìkówójọ yẹn ẹ sọ fún sẹ́kítírì ẹgbẹ́ yín kó fi kùnlùkùn pẹ̀lú personal assistant mi kí wọ́n lè mọ ọjọ́ tí ó máa wà comfortable fún mi láti bá ń ṣe ìfilọ́lẹ̀ ìkówó jọ torí mo ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ń ṣe náà bí mo ṣe jókòó yìí mo ṣẹ̀dé láti Amẹ́ríkà ní ọjọ́ òní mo dé. two èmi náà ṣẹ̀dé láti London ni àbí. mi tún padà sí India lọ́la èmi ò kí ń èmi ò lọ sí mi ò lọ sábà lọ sádùúgbò yẹn. èmi náà wo dírẹ́sì yìí pé ó jọ tàwọn tọ̀hún. <laughs> Um, bí yẹn ṣe jẹ́ nìyẹn pa ẹ organize kí ẹ lọ ṣe wọ́n lálejò ohun tí oníkálukú bá ń fẹ́. Thank you. Bàbá yìí, ó ń bọ̀ lórí ìṣàn. Ọlọ́ládé, ọlọ́ládé ẹ̀kú ẹ̀. Ọjọ́ yìí lè lo máa ṣe tó tó tó ẹ̀jú tó tó. Ààbò ìgbà ìlú àkọjá aláìsàn ọ̀kọ́ ẹ̀ṣẹ̀ náà ní ọ̀sán. Ojúṣe ń ṣe lọ́jọ́ kàdá ìlọ́lọ́lá ti. Àwọn òbí wa láti lọ sí ìwà wọ́n padà yẹ ìjọ ìjọba yìí kò tún bèrè bóyá lọ́rọ̀ ẹnìwé kí ni kò sí ọjọ́ mo yé àwọn ọmọ tó mo rí ẹ̀rú bà mí èmi náà fẹ́ jọ ẹ̀ ojú tó ṣàtìmọ́ ni rí kò lè lóhùn ọmọ ni mọ́ ọ̀nà mi lọ́ládé jẹ́ kémi náà dàbí èèyàn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé tí ọmọ ẹ̀dá bá ká ní tiẹ̀ ọlọ́run àwa mọ̀ọ́mọ́ àwa tẹ̀ tiẹ̀ fún bẹ́tẹ̀. nǹkan tí mo kàn fẹ́ sọ lénìí èyí tó jẹ́ ọgbẹ́ inú fún mi ń bẹ̀ ní ti kẹ́mi ìyàwó mi. àfi kò rò mọ́ god give and take. each time ni máa ń rántí kẹ́mi ó máa ń dùn mí gan. Hmm. àwọn ọmọ mi wà lamẹ́ríkà. Oh, ọmọ tí kẹ́mi bí fún ẹ ìyẹn wà lamẹ́ríkà. mo fi sọ́dọ̀ ọ̀rẹ́ mi mọ́fì. ẹdí mọ́fì ọ̀rẹ́ ni yín ọ̀rẹ́ ni wá o ah, ti sún ọmọdé ti sún fáínálì. ọkú <laughs> um, ṣe rí pọ́tẹ́mi náà wáyé ọ̀nà ọlọ́run ni àti ọ̀pẹ̀lọpẹ̀ àwọn òyìnbó kan àwọn yẹn dé láti amẹ́ríkà lọ́dún yẹn lọ́hùn ìfún ìyàwó mi wà láyé ibẹ̀ ni mo lọ kí n tó dé ní ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ sí ìyàwó mi ìgbà tí màá padà dé ni mo bá òkú ìyàwó mi ńlẹ̀ àwọn yẹn láwọn fẹ́ ra ilẹ̀ kan tí òkúta wà ńbẹ̀ tí wọ́n ti lè dá kwari sí káwọn náà máa fọ́ òkúta wọ́n wá wọ àwọn yẹn gba raw gold níbẹ̀. Ah! bẹ́ẹ̀ owó nìyẹn. first appreciation sí mi látọ̀dọ̀ wọn five million dollars ná fún mi. mi bọ̀. five million dollars. owó ni. wọ́n wá mú ọ̀rẹ́ mi kejì wọ́n ní kéèyàn tó sí amẹ́ríkà lọ. bẹ̀bí dà pé fọ́ínà làwọn wọ́n láti ní kémi jẹ́ chairman iléeṣẹ́ yẹn ń bì. bó ṣàṣe kan nìyẹn. bọ́lá ṣe ṣe. ẹ wo jọ ẹ ọlọ́ládé ṣùgbọ́n pé èmi tèmi i can do anything because of money. but nípa problem tí mi ọlọ́lá di ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo ń wo nǹkan tí mo lè ṣe sí i torí mo bí sí lọ́sẹ̀ yìí lè rí mi ní five days to this time. five days ah. wà á olè rò pé wà á délé láti India gbà yẹn. mọ́tídé mi ò kí ń pẹ́ mi ò ń pẹ́. yàtìlẹ̀ mi náà ti ẹ̀ sọ <laughs> bí tolówó bá fẹ́ jẹ dínà ní London ó ilè kúrò ní is our time. má ní kí àwọn kan organize owó yẹn lọ fún mi máa ń fún ní three million naira. three million naira. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rọ lọ́la bí ìrẹ́dà ó ṣe fún jẹ́ kan ṣe ní five million kó pàdé. ẹ̀jẹ̀ kó pàdé ẹ̀jẹ̀ kó pàdé ọmọ yìí. ẹ bá mi. ọ̀rọ̀ ládìgà ẹ̀. <laughs> pé ara ẹ̀ ti yá. ìyá máa ṣe ẹ̀jẹ̀ lọ. wọ́n mi bímbo àgáàdì mi ò fẹ́ sáré débi kan màá tún padà wá wò ẹ̀. ọ̀rẹ́ mi máa pẹ̀jọ pé àyìnlá wọ́n retí ẹlẹ́yà mi ò olójoojúmọ́. àlẹ́ bàbá fẹ́lẹ́fẹ́lẹ́ san ní adé. báṣùwè. wọ́n ní mi yìí o mọ́. Ah, báṣùwè. sita. èmi ti fẹ́ máa lọ nìyẹn. ẹ fẹ́ máa lọ nù kó mm. lára ọmọ. ara mm. ẹ ti wà òkè. èwo wá tún lọ kà sí mi yìí. ẹ mú rẹ pé wọ́n ń ṣètò àti pé kọ́mọ yẹn máa lọ lé lálẹ́ mi. ọ̀gá ẹ̀ ti ẹrù inú páwa náà níyàwó alẹ́ wọn ni. èrò mi ìfi yín lẹ mo fẹ́ sáré débì èmi ni sista náà ẹlẹ́rù. àníkà ẹ yọ. babasuwe ò tiẹ̀ wá gbádùn mọ́ náà. àwọn ayé sọ bẹ́ẹ̀ <laughs> àwọn ayé sọ. èmi o. ẹ̀yin ọmọ nǹkan kan ni. pé kí ni. ọmọ ilé yà. kí ló ẹ rò pé mo tún fẹ́ pé dókítà yẹn ti wà ókè kí ni to tó wà nù mm-hmm. inú ti ń jẹun. irọ́ ò sọ̀rọ̀ fún mi. sakasaka wọ́n wọ́n fẹ́ gbèdé. irọ́ ni. mo fún yín ká tó rọ́ṣẹ̀ méjì bọ́ bẹ́ẹ̀ bá kú bí ọ̀bá ru ẹrù wọlé kẹ́ pè mí lọ́mọ àlè. irọ́ ni. ọ sí o. kò yé mi láyé mi. ẹ sọ̀rọ̀ fún mi. ẹ̀yin ègbọ́ sáǹgì ọ̀gá ni. mi ń gbọ́. tí ọ̀gá ọmọ sọ pé wọ́n ń pè bọ̀ wọ́n fẹ́ gbèdé owó inú ọ̀rá. ṣé wọ́n gbé wọlé wọ́n gbé jáde. gbé wọlé gbé jáde gbé bóde. bàbá sùwé tiẹ̀ lágbègbè ọ̀rọ̀ yẹn yé mi bàbá àzùwé. wàláì. báwo ló ṣe mọ̀. ó ní bó ti jẹ́ ni bẹ́ẹ̀ bá tún lanú ẹrú bẹ́ẹ̀ kúkú ní sọ̀bẹ̀. ẹnu tèmi ó ah. gbádùn wọn lọ. ọlọ́run ló yọ yín irú ẹ̀yìn bọ́wọ́ bá bá ẹ̀yìn yóò lè gbà wájọ̀sẹ̀ kan lọ tówó fi dé. Ah! Ah. èmi ò wá yín mọ́. ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó mọ́. wọ́n má bàjẹ́ náà tẹ́mi bá ti dé amẹ́ríkà èmi agbóhùn mi lọ́wọ́ ẹ̀ six million dollars ibo ni mo fẹ́ kọ̀ yẹn sí ṣùgbọ́n náà ìbò kì í jẹ gbèsè ni èyí tóun jẹ yẹn kọ́. wọ́n á sọ̀rọ̀ lọ́wọ́ gbọ́. Má jẹ́ kọ́ lóyún mọ́ pa ẹ́ kí n tó dé o, mọ̀ pé ọ̀rọ̀ òjò níbọ̀ lọ́wọ́ ok màá dé twenty one. lọ́ládé. màá dé. lọ́ládé. Ah, ah. báyọ̀ báwo. mo ti wà ní reception látàárọ̀. Ah. ẹ mo wà ń bẹ̀ látàárọ̀ wọ́n dẹ̀ sọ fún mi pé bí ló wà. mo wá sáré bá jíde sọ̀rọ̀ ni oh, jíde ó ṣàtẹ̀sọ̀ lórí line ara mo ti lálejò báyọ̀ ló dé báyọ̀ ló dé ó kàn sáré wá lóun fẹ́ rí mi ẹ̀gbọ́n sáré rí mi sìn ok màá pè é padà. Okay, bá. ẹ ok check yẹn kọ. ọlọ́run ló ní kó tètè wá súnmọ́ bí náà mo rò nǹkan kan lórí ọ̀rọ̀ alàgbà yìí o kò sí èmi broke nsìn kò sówó kankan lọ́wọ́ mi. broke. yà. ò ń sọ̀rọ̀ nípa tí wọ́n bá ń sọ̀rọ̀ pé o broke. yes. tírú mi bá lè fún alàgbà yẹn ní five hundred thousand o gbọ́dọ̀ sọ̀rọ̀ pé broke. ṣé alàgbà ò lè jẹ́ kí n dé láti amẹ́ríkà nìyẹn kí wàá fún wọn lówó tó tówó fún wọn lówó yẹn kó tó lọ òun ló máa níyì jù. yà mo ń wo bí ṣèlèṣe ni o ok hmm, ṣé wàá lè manage three point five million ṣá máa hmm? fún wọn ní three point five million sẹ́ẹ̀. wọ́n á manage. are you sure. wọ́n á manage. lè ṣọ́pọ̀ níbínú. ọ̀ máa manage that's fine. tó bá jẹ́ rẹ̀ eh, nígbà. jaa jaa kọ́ ti fún mi tó bá ti fún mi check yẹn no problem. Eh, tó bá jẹ́ rẹ̀. wọ́n láti manage. náà mú jẹ́sà. àdìmẹ́rù. lágbára yín sà mú jẹ́sà. <laughs> ẹ ṣe ń pè mí mú jẹ́sà. ẹ̀mí ló ní mo pè é. mi ò fọkàn tẹ̀lé sà. o lè fọkàn tẹ̀lé bẹ́ẹ̀ bá pọ̀ dání o lè fọkàn tẹ̀lé. máa sọ fún mi kí ni o lọ sọ fún arábìnrin nípa mi. arábìnrin wò sàn. obìnrin tó wò ó ni. mo ní àwọn obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kí ló lọ sọ fún wọn pa mi. èwo náà méjèèjì sàn. ó dà ẹni tó dúkòó yìí ìyá ayọ̀. ń gbọ́ ìgígẹ́dú kí ni mo fún ọ. èmi ni gígẹ́dú. kí ló sọ fún mi níwájú hospital ọgbọ́n tó fẹ́ fún mi bọ̀ ọ̀bá bímbọ̀ wọ́n ṣẹ́ṣọ́ wọn ṣẹ́ṣọ́. <laughs> ó sì kọ́ sí ẹ̀rù bà mí. <laughs> Ah, ṣé torí ọ̀rọ̀ náà ló ṣe ń kárìwé tì ló fi nípa láyà ni tó o sì gbáyà ní àpò ẹlẹ́sẹ̀. ṣé torí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tí ọ̀jẹ́ bàbá àrà ló jẹ́ àwa méjèèjì àtẹ̀mí àtọ̀dá tàbí sí é láàrin ara wa lòun mà sọ di bàbá ti bíi pé wọ́n ń gbé bọ̀ wọ́n bẹ̀ gbé tó ìjọ méjì sí mẹ́ta síra wọn gbèdé lóòótọ́ òkú àbí òkú ń lóòótọ́ wá ìgbésẹ̀ tó fúyẹ́ nù èyí táwọn àgbéga lórí ìgbésẹ̀ tó nípa ni owó ọmọ wọlé ni àgbọdọ dáhùn owó ní ọsẹ kan síra wọn àbí náà bá gbé yẹn gbìn lówó ò ní dé. àmì tá àmì ọlọ́run ló ṣe é ní ìjọba yìí. òótọ́ jáde rẹ̀ tún tún sọ àgbẹ̀rù yé ìyẹn ká òun sọ fún mi pé apààyàn ni mí ìjọba ẹsẹ̀ ni tó jókòó lé. ẹsẹ̀ lè ni. ẹsẹ̀ ẹsẹ̀ ló ń bọ̀ ìyàwó níyàwó ló jókòó. lè pa ni ọ̀sà ẹ jẹ́ èké ọba jẹ́ dèrè ah. ọmọ rẹ̀ sí rìn dèrè ìwé ọ̀gá sí. máwo ni o. sàmọ́ mi ìyá ayé ẹ̀jọ́ ìyá ayé ìyá bọ̀tà. bọ̀rọ̀ ìjẹ́ ìgbébọ̀ ìtúlẹ̀ ọ̀gbẹ́sẹ̀ ìtúlẹ̀ ọ̀gbẹ́sẹ̀ ìtúlẹ̀ ọ̀gbẹ́sẹ̀ etí mi ò ti kó ta tẹ́lẹ̀ dábì lóhùn bọ́ọ̀lù pé mi ò ti kó ta tẹ́lẹ̀ gbogbo ẹ gbogbo ìsọkúsọ tó sọ fáwọn èèyàn gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ ó mọ gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ tí wọ́n lọ sọ fún ẹ pé èmi àríwá máa tó gbélé lóòótọ́ wọ́n lè wá gbélé náà ń gbé bọ̀ èmi lọ ṣẹ́ṣú ọ̀sẹ̀ méjì sí mẹ́ta èmi lọ ṣẹ́ṣú òṣìkan òṣìkan wo ni ṣerú ẹ̀ mọ́ kí ni wí ẹsẹ̀ ẹ̀ máa kàtọ́ sí mm. mi ò mọ̀ pé yóò bì yín náà àwọn bàtà ti ṣàlàyé tá a fọ̀rọ̀ yíra wáyé so yìí ń gbé tọ́ mi sọ ó jẹ́ ti di dọ́ńdọ́ kó ṣe mẹ́lò torí pé iṣẹ́ ẹ̀ tán bí. bẹ́ẹ̀ ni ẹ̀ ń pẹ́ sàn mí láì ní dájú. owó tó yá tó san kọ́ mo fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ ẹ̀ out ẹ ṣàwo tí o lè ṣe gbèsè tí o ní dárí inú. mo ní kó jáde nù. ẹ má rọ mi ọ̀gá tó ń ṣe ẹni pé kẹ́ẹ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá máa bínú wà bínú ọlọ́run ti máa wú máa bẹ wà bẹ sí mi. tí ní àbùkù rà ni ṣùgbọ́n máa ya òfẹ́ bá mi jà náà ọ̀gá máa ya àdìmẹ́rò fẹ́ bá mi jà. Ah, bí ò bá sátìlẹ́yìn ànábì kò sí mùsùlùmí àgbọ̀dé ò sátìlẹ́yìn jésù kò sí gbàgbọ́ àtìlẹ́yìn ọlọ́run bẹ pẹ̀lú mi wá sí mi lópin abẹ́òkúta mọ́tò kọ́ lópin èkó bíríìjì lópin ìbàdàn ibi tí mo dé iná ní jóun olúwa ayé o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sọ̀tẹ̀kẹ́ èmi ló bá wọ́n ah, ṣètìlì èmi ló bá wọ́n ilẹ̀ ẹ̀pá gbẹmí wò mo fú yẹ màá sọ ọmọ ẹ gbẹmẹ ní ẹbá gbẹmẹ ní asọ lẹ sìtì ní àgùránì ọdẹ lúmẹ dànù bí omi sanwó ilé tó ń dùn tó lárinrin tó ń lóyin tèmi náà ń dánù tí mò ń bọ́ yàwó tí mò ń bọ́ mọ́ bí a. bọ̀dá ọlọ́ládé. sọ ní ìsìnkọ yẹjú ẹ fún mi ọ̀rọ̀ owó mọ bá wá amasọtọ mi amasọ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ mi ni wọn yé sẹbi five thousand àpò five thousand ó sọ tó tó làlá ní ìsìn sẹbi five thousand àpapọ̀ sọ five thousand wọ́n ní tọ́ba yẹ ká ṣe san ten thousand àpapọ̀ rẹ̀ jẹ́ fifteen thousand báyìí tábà ti lè yanjú èyí tàbá ti rí. ẹ lọ sí point kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín. òun náà ni mò ń sọ àdánwò oṣùkú wọn ẹ̀ náà ni fifteen thousand. ṣẹ́rí irú wàhálà báyìí ò fẹ́ ẹ̀ ń pinnu lẹ́mìí ṣe ọ̀dà sáàmì five thousand ten thousand ìyẹn kọ́ ni problem tèmi ìyẹn kọ́ ni problem mi ẹ lọ sí ọ̀kan ọ̀nà nítorí bẹ́ẹ̀ fowó ṣe plan tèmi ní fún yín ju gbogbo yìí tẹ̀ ń sọ yìí lọ. Ah, mo ṣẹ̀ṣẹ̀ ń plan fún yín pé ìyàwó yín ara ẹ̀rọ àtàfún adẹ́rọ̀rọ̀ ọmọgìfẹ́ yìí ẹ̀ ń sọ̀rọ̀ five thousand ten thousand chicken change bí ẹni tó ń waste time mi ní gbogbo eléyìí ṣé tó bá yẹ kó ní five thousand or ten thousand ṣé ẹ wá gbà rọlẹ̀ àbí tẹ̀rọ ọmọgìlẹ̀ fẹ́ dúró de. sẹ́ni tí ẹ̀rọ lọ́gì wọn lọ ayé ọ̀dà èyí náà dà kúrà tíra tìyàwó mi kọ́ ọ̀ra tèmi náà owó ọmọ sùkúl ń lọ rè wáyàn sí i ibòmíì ṣùgbọ́n tí kà ń dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ kalẹ̀ ọmọ sọ pé ó ṣe tó ìrántí ṣe ní máa. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí gan ṣé ìyẹn nìkan ni màá gbé sórí ni ipò tí mo wà ipò ẹlẹgẹ́ ni ipò ẹlẹgẹ́ ni àlejò pọ̀ commitment dẹ̀ pọ̀ pẹ̀lú àwọn àwọn èèyàn àlejò àìmọye èèyàn tó ń wà mí wá tó ṣe gbogbo ẹ̀ commitment mi ti ju gbogbo wọn yẹn lọ ojú èjì mi fúnra mi lọ so wà láti ṣojú yẹn kọ́ ni màá máa rò nìkan màá máa mi létí nìyí máa rán mi létí ọ̀nà tó ti máa ń kọ́mọ̀ lẹ́nu ẹ̀ jù ọ̀nkú ó ń kọ́mọ̀ lẹ́nu ẹ̀ láti máa sọ pé bóyá gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe mi kí n fẹ́ ṣe resort nìyẹn kò lè jọ mi. ẹ má bínú mi ò ní fẹ́ nǹkan báyìí. ìgbọ́ wa ni ká wá fún tiẹ̀. àmà gbà mí máa rán mi létí kó tí mo ṣe ṣàtọ́ sí yẹn ẹni kò máa rán mi létí tó bá rán mi létí àbí àdéhùn àjẹ́ kí wọ́n computerize ẹ̀ kán lè máa fi computer rán mi létí. ọlọ́dẹ ọjà ni wọ́n ẹ̀mí ṣọ́ọ́. ọkọ wọn lé ìyàwó wọn ni mo bọ́jà ti ń tẹ̀lé mi bọ̀. ìrẹ́ ní kí wàá fẹ́ o máa tẹ̀lé ẹ bọ̀. bẹ́ẹ̀ sà. èmi ló fọpọ́ lọ́jọ́ á dà fún ẹ máa jẹ́ ìsí tí mo sọ fún ẹ nìyẹn tó bá wà ní London tí n bá ránṣẹ́ sí i ó tẹ lọ́wọ́ kó máa sáré bọ̀ kó máa wọ̀ plane. yes come in. mọ̀ọ́dà bíntu àṣọ. ẹ bá sọ. mọ̀ọ́dà bíntu. ẹ bá sọ. pẹ̀lú àìjà ẹ̀kọ́ àbọ̀ pẹ̀lú àìjà á dà fún ẹ. àmì sáà bó ṣe pọ́n mi létò gbóríṣẹ́ mi tó ń bọ̀ yìí ọlọ́run á rẹ́spẹ́tì ẹ̀ ǹjẹ́ o mọ gentleman tó jókòó sílẹ̀ yìí. ó ti sàmì mu. for short introduction okay, chief doctor ageshinjawe fáwọgbà àrùn ló jókòó yìí. Hmm. Hmm. ẹ̀yin náà pè bẹ́ẹ̀ sà. Ah, èmi tí mò ń jẹ bẹ́ẹ̀ rẹ̀ eh. ẹ ká sọ. ẹ rà sà ah, eh. ẹ dẹ̀ kúṣẹ́ náà sà. tó bá gbọ́ ní táìmù kan tí wọ́n ní wèrè ṣá babaláwo kan pa. yes dábìlì. tó ti pẹ́ báyìí. Yes. Fada ẹ̀ ni wèrè ṣápá. Okay, me. We wèrè ṣápá. Yeah, sorry sir. Ààyè ti pẹ́. So indicated bá bẹ̀ jásẹ̀ báyìí, òun step in sí inú iṣẹ́ àwọn wèrè yẹn ni. Òun á fọpọlọ ṣe Okay. Ó kàwé. Ó tún wá fi mí ṣe chief adviser. So definitely wèrè ò lè ṣápá. Àbí tí ò bá tẹ̀lé advice tá a bá fún un lókùn. Alright, ìyẹn dúró bẹ́ẹ̀. <clears throat> Àwọn kan ni wọ́n fẹ́ ra ilẹ̀. Lọ́wọ́ yín lọ́wọ́ mi kọ́ lọ́wọ́ late pa abulẹ̀ ṣòwò tó jọ̀rẹ́ mi sọ àwọn ọmọ ìlú ń talẹ̀ yẹn sìn mo wá ń sọ́pọ́ọ̀tì wọn gẹ́gẹ́ bí next of kin sí bàbá wọn tó kú fọwọ́ náà ẹ̀dẹ́ ti pọ̀ nígboro sìn mo gbéra mo tẹ̀lé wọn lọ ká lọ ṣe ìwé pẹ̀lẹ́ tó fẹ́ra lẹ́yìn nígbà tí màá débẹ̀ ló bá jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀. èwo nínú ẹ pé ọkọ mi náà rẹ tó pọ̀ ìjà máa ń fìlù jí báyìí ìjà máa máa pariwo máa jó ìlú kí ló tí rí. ok dadi mr money nìyẹn. mr dollar rẹ ni wọ́n pè é <laughs> ìgbà tí ó máa wá jáde sí mi báyìí ó surprise mi. lọ́nà wọn ni sà. téèyàn téèyàn bá múra bó ṣe múra yẹn tí ò bá ti jẹ́ eégún tí ò jẹ́ gẹ̀lẹ̀dẹ́ ó ti ya wèrè ni. ya wèrè. yes ló bá kó stockings ọwọ́ ló gbọ́ gbogbo ẹ̀ ládàáradá kò tiẹ̀ bára wọn mú wọn ah! ní ìyẹn dàbọ̀ wípé lẹ́yìn ò ti gbé lọ sáírò mo wá rò pé wọ̀ ẹ́ èmi ò ní jẹ́ kó stay ní sọmọ̀pá kúárápá ló kọ́ọ̀dù sọ́nà ẹ̀yin dẹ̀ ni ẹ súnmọ́ mi ẹ tó súnmọ́ ọ̀ náà màá wá kàn ṣe sí ni mo ṣe lọ pé awúgbà àrùn. iye ta lẹ sọ yẹn. ẹ̀yẹn Mr Dollar mo mọ̀ kó ti yá wèrè tó wá rí awúgbà àrùn tí mo lọ pé yìí kò sí wèrè tí sọ̀rọ̀. madam ṣe rí bọ́rọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ gátà làwọn fi ń wèrè ọpọlọ ṣẹ́rí ẹ̀dẹ̀ láti dáhùn questionnaire ni question tẹ̀ máa dáhùn ẹ̀ ẹni òun ni pé ìgbà wo ló ti wọ wèrè èkejì ni pé ṣé wèrè yìí wà ní ìran wọn ni àbá fi ṣe bí pé wọ́n ṣépè fún tẹ bá ti dáhùn méjèèjì àwọn àgbo tá a fẹ́ kì fún lágbára rẹ̀ máa yá. jáde dúró nù ṣẹ́rí mr money tẹ́ ẹ sọ pé ó yà wèrè yìí ó yà wèrè rárá ṣé mọ̀ tí yóò bá ní owó tó bá ṣe ohun olówó ló ṣe lè máa wọṣọ ló ṣe lè máa dírẹ́sì mo fẹ́ kẹ ẹ kí n fún yín point kan sà ṣé rí àwọn olówó kan wà tó yẹ kó tó bá wọ agbádá tán àwọn amúfilà wọn máa tẹ̀ báyìí ṣé nǹkan tó mo sọ yìí bẹ́ẹ̀ kẹlẹ́ olówó kan tún wà tó yẹ pé níkà lọ́wọ́ lásán níkà lásán lọ́ máa ń wọ̀ kódà gan níkà ẹ̀wọ̀n wọlé ìlú òyìnbó olówó kan dẹ̀ tún wà tí gbogbo wa mọ̀ ìyẹn máa ń kọrin ni ó lásán ló ó dẹ̀ wọ̀ dé anywhere you want to fight here. n tó ń ṣe ẹni pé bí o rò pé fọ́ wa ẹ̀ dá sí àtọ́ bẹ̀rẹ̀ yẹn wọ́n wọ́n. dadi ẹ ṣe ní sùúrù náà. ṣe n tó ń sọ ń sìn mí. ẹni sùúrù dadi ṣé nǹkan tèmi sọ yé mi tèmi yé mi. ṣe tó ṣáà sọ ń sìn mí pé Mr. Money ò kì í ṣe wèrè àbí. Mr. Money ò ya wèrè. kò sọ owó ta fi gbé agẹ̀sìgbàwé fa oh, dìde kó oh, lè máa lọ owó ta fi gbé dìde nì ah, ìrẹ́ náà ṣe jẹ́jẹ́ má ṣàjẹ́ púpọ̀ o. dadi kẹ̀kẹ́ tó máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń kọ́ sí lẹ́sìn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn mẹ́ta mọ́ni ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn ó ń gbádùn. ẹ mo fẹ́ sáré gbé àwọn ìyá ẹ̀ lọ sí airport àwọn lọ sí amẹ́ríkà lónìí wọ́n ti lọ ṣẹ́ẹ̀kì ẹrù wọn ẹ̀yìn tẹ́lẹ̀ tí mo bá dé àwọn lè

irú ìbéèrè wọn nìyẹn. ẹ ṣe kí ló dé pé tí ọkùnrin bá wa bàyìn fún help níṣẹ́ lẹ̀ kì í ṣe fún ẹ kí ló dé. ọkọ mi ti ẹyin méjèèjì ń wẹ̀yìn mo láìpẹ́ wọn yìí ná àmọ́ aláròpin ẹ̀dá kan ni wọ́n wọ́n rò mí pé kò sí ìgbà tí mo lọ bá wọn fún problem pé kí wọ́n gbọ́ bùkátà lórí mi nígbà tí mo ti ẹ̀ ṣì wà ní ẹni tí ó ṣe nǹkan rẹ jẹ. wọn lè ní wọn náà mi ti pọ̀ jù kìdí ẹṣẹ pé kò sí owó ịlọ wọn kòkó lọ́jà wọn lọ́wọ́ gan láàrin àwọn tó ń ta kòkó ọlọ́run ò fi ẹ̀gbọ́n mi pamọ́ ìyẹn òkú tó wọ ẹ̀ ṣùgbọ́n tí bá sọ fún ẹ pé máa retí oṣù méjì sígbà tó ti ní kó wá ṣe nǹkan tó yẹ pé èmi náà wá kú fún àdúrà no problem níbi tí wọ́n ṣe jẹ́ nìyẹn ọ̀dájú ni wọ́n. ṣé torí ilẹ̀ ṣe máa ń kọra mọ́ ọ. ẹ kíkọra mọ́ wọn yẹn o mọ̀ pé tí n bá gba ojú wọn níbẹ̀ ọ̀rọ̀ kó ẹ̀gbẹ́ mi ni ọ̀dọ́ ṣe wọ́n ó yẹ ká àdìmítì wọn sọ̀rọ̀ kò yẹ kó èèyàn á máa disturb wọn níta ṣùgbọ́n tí ẹ máa ṣe ni pé tí ò bá jẹ́ pé wọ́n sọ̀rọ̀ wọn ẹ jẹ́ kéèyàn kan wà pẹ̀lú wọn tó máa máa múnú wọn dùn tó máa bá máa sọ̀rọ̀ tó máa jọ máa bára wọn sọ̀rọ̀ omi ìtàn bàjẹ́ pé wọ́n sọ̀rọ̀ sọ́ọ̀mù ẹ̀yìn nítorí nǹkan tó ń ṣe wọ́n ó gbọ́dọ̀ máa múnú wọn dùn èmi ò ní wọn ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni màá wá jókòó tì í. Bye. <laughs> rọ̀yàn wá yẹ́wó níbí. àwọn ẹ èmi ò yáwó níbo ló ti rówó tó ná lóde ayé èmi dọ́gbọ́n sí ni mo ṣẹṣọ ni ò ṣẹṣọ àjẹ́rí pé oṣó lẹ̀ ń pè lọ́dọ̀ yín lọ́hùn ó ba lè lójú jẹ́ ń wa. o mọ arábìnrin mo mọ kẹ́ni ìyàwó mi ni ó yá ẹ takora yín. ọlọ́ládé ó mà ṣe o ò jẹ́ ń dúró ṣèyá ọmọ mi ò jẹ́ ń dúró jẹun ọmọ. èmi nìkan ṣoṣo mo wá ń ṣiṣẹ́ tẹ̀yìn mẹ́ta jẹ ìwọ àtàwọn ìyàwó ẹ o wá dàbí ọlọ́lá lójú ọmọ aráyé àmọ́ o ò ní rójú rí ọlọ́run. kẹ́mi. ọ̀nàládé èmi ti jíṣẹ́ tó rán mi o. mi ò rán ẹni iṣẹ́ mi ò rán ẹni iṣẹ́. ó gbàgbé mi ó rán mi níṣẹ́ mo sì ti jẹ. túndé bàbá ṣé o ti tẹ ọ̀rẹ́ ẹ ní dáadáa àbí kí n fún ẹ láyè kó túbọ̀ lọ tẹ̀ náà. bàbá mo ti bá sọ̀rọ̀ dẹ̀ ti ṣetán láti ṣe ẹ bá mi ṣe fún un. arákùnrin níwọ̀n ìgbà tó sọ pé ìyàwó ẹ ló fẹ́ràn jù tóun náà sì fẹ́ràn ẹ nítorí ẹni tó bá fẹ́ràn jù la gbọ́dọ̀ lọ kó o ba lè nífẹ̀ẹ́. bàbá àpèjáde ń bìbà tó bá ti jáde gbà ìwọ tó bá ti kú ń dé ajẹ́pọ̀ ti kú ń dé lọ́wọ́ o ò tún mọ̀ sí mọ́. 李书记。啊，呀，领导。 yẹ fi ara rẹ jọ́bẹ̀ Elédùmarè ní ìjọ́ kejì ọjọ́ tó sin mí ní ibojì mi ǹjẹ́ o mọ ohun tí o ṣe. ti wú. ẹ mo mọ̀ ẹ́ kò ti wú òórùn yẹn gan pọ̀ kó ṣe ń bọ́lẹ̀ ni mo ti ń bọ̀ òórùn ọmọ tó ṣẹlẹ̀ a ní lè ráyè sọ̀rọ̀ mọ́nú mọ́tò tá a bá ń lọ torí pé oníkàlù wa fọ́ bomú ni ó gbóòórùn ni. òun nǹkan ẹbẹ tí kò ó ti èmi ti kà kún pé minus something. ohun tó ń bà mí lẹ́rù bí mo ṣe jókòó níbi tí mo retí ẹ̀ òun ni pé báwo la ṣe fẹ́ ṣe táwọn ọlọ́pàá ò ní dá wa dúró tá a bá lọ lọ́nà ọlọ́pàá ò lè mú wa gbogbo bí tá a máa rìn tí a ní fi pàdé ọlọ́pàá èmi ti wá yẹn sílẹ̀. òṣùọ̀. ẹ ànígbàdé ọlọ́pàá jẹ́ ká lọ torí ọlọ́ bí mo ṣe ń wo orí yẹn bẹ́ẹ̀ làyà mi ń jánu bójì yẹn. ẹ má wọlé kò sí wàhálà kò sí wàhálà ọ̀nà olùfẹ́ gbègbà ńgbà tí owó yìí bá dé lọ́ládé nígbà tí owó yìí bá dé gidi tí àwọn ayé òfin ní bìlíìfù pé ìwọ ló fìyàwó ẹ ṣògùn owó. èèyàn ò lè fura opportunity tí mò ń lò lọ́wọ́ yìí òun ni wípé ẹ̀gbọ́n ìyàwó mi ṣèfàrówó lò àti ìyàwó mi wọ́n ń jà wọ́n wà ní ìjà tí ṣèfà arówólò dẹ̀ ti sọ fún ìyá ìyàwó mi pé òun lòun máa jẹ àkàrà àbúrò òun ó fi ìbínú ló fi sọ o kò lè ṣe nǹkan kan o kóun lòun máa jẹ àkàrà àbúrò òun gbogbo àwọn èèyàn ti gbọ́ wọ́n ṣe wáá gbọ́ yẹn wà láìta láì mo kàn lu opportunity yẹn ni hmm. nísìnyí bẹ́ẹ̀ mi bá ti ṣe ohun tí mo ṣe ìtòwò yẹn bu tí àbúrò ẹ̀ kú bó ṣe kú yìí gbogbo èèyàn á kàn máa rò wípé òun ló pa àbúrò ẹ̀ ni wọ́n ní sọ pé mi. ibi tí ni wọ́n kó lè dáná ni. Kẹ́mi, dáríjì mi torí Ọlọ́run, dáríjì mi, ó ṣe dáríjì mi, èṣù ni wọ́n tì mí sí ni, wọ́n tì mí kọjú ni, dáríjì mi. Èmi ò ní dáríjì kankan lọ́wọ́, ìdáríjì ń bẹ lọ́dọ̀ Olódùmarè ọba tó dá mi tó sì dá ìwọ gan-an tó bá dáríjì ọ́ gẹ́gẹ́. arábẹ̀rẹ̀ padà sí ibùgbé rẹ̀ o ti parí iṣẹ́ tí elédùnwárọ̀ máa lọ sí ni ìdájọ́ kankan ò sí ní ibí tàbí lọ́dọ̀ arábẹ̀rẹ̀ olódùmarè nìkan lọ́ba tó ń dáni lẹ́jọ́ arábẹ̀rẹ̀ máa lọ. wàyí o àsìkò wa tó láti san gbogbo owó tó yá níbí a ní gbowó lọ́wọ́ rẹ̀ iṣẹ́ ló fi ṣe fún wa gbogbo ìyà tí wọ́n sáfún lóde ayé tó fi kọ́jú wá yá owó nìyí gbogbo ẹ̀ ló ti dúró díẹ̀ lágbèdè méjì ayé òun ọ̀run níbí kódà ní ìlọ́po ìlọ́po. wọ́n á máa tẹ̀lé mi lọ báyìí bàbá bàbá báwo tí wọ́n tì mí sí tí wọ́n bá mi ṣe wọn ò sọ fún mi tó bá mi gbẹ̀ wọ́n gbogbo tójú mi bá rí òye kójú tí mo lọ rí òye kó rí ọ̀rọ̀ ni òye ẹ bó o bá gbàgbé lọ́jọ́ tí bàbá aláwo yìí tó ti fẹ́ ṣètò ìyàwó ìjọ ló ti yọwọ́ yọsẹ̀ ó fowó ẹ̀ méjèèjì báyìí ó sì yọwọ́ yọsẹ̀ pàápàá kó bá dá ọ ìgbà tó dolówó tán jó fún lówó. ẹ mo gbé owó mo gbé lọ fún wọn nínú àpò ó gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbà ó lé ìgbà ìwọ̀nba tó o fún kó tó bá ìṣètò ẹ̀yáwó yìí òun gbọ́ngbọ́n làjẹmọ́nù lẹ́yìn ìgbà tó ti bẹ́ẹ̀ ṣe tán ó ti wọ ẹwọ́ báyìí ó ti wọ ẹsẹ̀ kò mọ kankan pa ìwọ ló dá jìyà rẹ̀ ìwọ ló dá wáyáwó bíi. 哎呀！

activities tá a máa ń ṣe tán ọ̀gá máa bá rí wa ìgbà tá expect wọn títí tá a rí wọn then àwọn ìyàwó wọn tó yẹ kí wọ́n wọlé kí wọ́n bá wa jí wọn wọn sí around wọn wà lamẹ́ríkà. wọn èdè wọn sì dé sẹ́wọ̀n bó ti pẹ́ déyìn tí wá bí. àdèmọ̀ pẹ́yìn náà ni family wọn tẹ́ close mọ́ wọn tẹ́ máa wá síbi déédéé ìdí nìyẹn tá a ṣe ní kí wọ́n wá gbé yín wá sàn kò sínú kọ̀ǹpútà tó lè lọ jí lókè. rárá sà. yàrá kò lọ́wọ́. yàrá èlò lọ́wọ́. yàrá kan lè. forí rù ó wàá máa lọ dà sínú odò tó wà láàrin agbede méjìlá ayé òun ọ̀run níbi ó dà sí tí ó kún ó kó tán lẹ́yìn ìgbà tó bá kó tán ó parí iṣẹ́ nù. òkúta ńlá yìí èmi àtàwọn wò. ìwọ nìkan ni. Ah! ẹ ṣàánú mi mi ò fi bẹ́ẹ̀ lágbára gan ilé ayé tí mo ti wá gan béèyàn bá ṣiṣẹ́ agbára lè ní ìlọ́po owó tí mo ti ní. èlò wọn lọ sọ pé ọ̀sẹ̀ ń jẹ́ agbára báyìí tó mọ onírú owó tí mo ní. ẹ̀ẹ́ ìyẹn ní ipò mọ̀ bẹ́ẹ̀ ló wáá dé tó o lè dúró dàsìkò Olódùmarè kó o wáṣẹ́ gidi kan kó o máa ṣe ó pẹ́ ni ó yá ni Elédùà ó gbàdúrà ẹ̀ o wá ṣe bẹ́ẹ̀ o kọjú o wá jáwó lọ́wọ́ tiwa iṣẹ́ táwa gbélé fún ẹ lórí owó tó gbà lọ́wọ́ wa rèé máa lọ ṣe. iṣẹ́ bí iṣẹ́ ọgọ́rùn-ún èèyàn rẹ. owó èèyàn bíi ọgọ́rùn-ún ni wọn náà dáná. làgbà rẹ ṣìbò lówó làgbà. arákùnrin ó mọ̀ rí ni. mo mọ̀ wọ́n bàbá ọ̀rẹ́ mi ní àwọn ti kú nísìnyí ó bí ọdún méje sẹ́yìn kí ni wọ́n ń wá níbi. ṣé olólówó làgbà tó rí yìí òun náà wá yáwó lọ́wọ́ wa bíi tiẹ̀ ni. olówó làgbà tó ń wò yìí òun náà wá yáwó lọ́wọ́ wa ni láti bí ọdún méje tó sì ti kú gẹ̀dẹ̀ rèé owó náà kò tí ì sàn tán. Ah, mo fẹ́ yé mo fẹ́ yé. Ah, bàbá ará àtijọ́ lè o ẹkùjọ mẹ́ta ẹkù lùi jókòó jókòó jókòó ah, ah. ojú ẹ̀ nì ọ̀rẹ́ ẹ̀ kọ́ ẹ̀yin yìí máa yàtọ̀ léyìn o àti wá àtọ̀rẹ́ ẹ kẹ́ ẹ sọ̀rọ̀ bàtàbàtà kálẹ̀ kì má rí wọ̀ kì má rí kéjì ẹ̀ kí ló dé. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a wà. lọ́nà wo. lẹ́yìn ọjọ́ mẹ́rin tá a wá bí yẹn a ti prepare láti máa bọ̀ nbí hmm. bí àbúrò ọ̀rẹ́ mi yẹn bó ṣe kú nìyẹn. ó kú. èyí tá a fẹ́ sọ pé a fẹ́ fi ṣe ti bí yẹn. mo ló kú. bó ṣe kú nìyẹn. kó tó dìgbò kú yẹn ọ̀rẹ́ mi ti fẹnu jẹran sínú ọbẹ̀. ó fẹnu kọ́. ó ní pé òun ló máa jàkàrà àbúrò òun òun ló máa jàkàrà àbúrò òun. lójú gbogbo èèyàn. lójú lójú yẹ ẹ lọ sọ fún yẹ ẹ bẹ́ẹ̀ bó ṣe kú nìyẹn. Mm. ẹ̀tún ọ̀bọ lọ́hùn tó wá ṣe ń ṣe nǹkan ẹ̀ láìpẹ́ náà tó fi kú bí owó rẹ̀ mi ṣe dé nìyẹn bí business ṣe improve fún nìyẹn bówó ṣe wọlé nìyẹn làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ kiri wípé ńṣe lọ̀rẹ́ mi fi àbúrò ẹ̀ṣẹ̀ ṣó. tó bá jẹ́ wọ̀ ńkọ́. àṣẹ ọkọ ẹ̀ ọkọ ẹ tí àbúrò ẹ tó torí ẹ bá ọ̀rẹ́ mi jà. tó yẹ sọmọ lára. tọ́ra tó tó faṣọ ya ẹja eh. tàbí torí ẹ fi wá síbí yẹn. Eh àṣé ọ̀pẹ ló fi àbúrò ẹ̀ ṣẹ̀ṣọ́. ìjọkùnrin àdìmẹ́rù àdìmẹ́rù kí ló fẹ́ mi lémi. Ah, ah. ẹni sùúrù ah. ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ ká gbọ́ ti ẹnu ẹja gbọ́ ọ̀rọ̀ ẹ̀rù wà lóde mi ẹjẹ́ agbọ́ ọ̀kọ̀tọ̀. ṣé ìbàjẹ́ tó ṣe ló kọ́ tó tó ṣe ló fẹ́ parí. ṣíbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ tẹnu. ọ̀ọ́ ẹ má bínú ojú òní. mo gbọ́ o ẹ má bínú ẹ ṣe gan-an bọ̀dá rí. ẹjọ́ torí ọlọ́run. èmi la rí jẹ yẹn o. kíni kíni kíni kíni báyìí ní ìsìn ẹ dákun ṣé ẹ rí nbà sọ̀rọ̀ tí mo bá wá lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo rò pé èyí fá lẹ́yìn olórí ló jẹ́ ní ló pa àwọn náà wà pa ọmọ nǹkan tó lu ayé ọ̀fẹ́ ewo ni mo yẹ fárí lẹ́yìn olórí nígbà oníyìn tí a mú ọmọkùnrin kan lọ sí ọmísítù lọ́ba ni wọ́n ṣe ọmọlẹ́sàn fún ọmọlẹ́sàn tí a ṣe fún ni a bá fún ní abẹ́rẹ́ bó ti sùn lọ gbárigbári nu nígbà tí ó di àárọ̀ ọjọ́ kejì wọ́n ti parí ọpẹ́sàn tó ní kóhùn mú kóhùn kóhùn fi ìyá orí báyìí ibi tí wọ́n lẹ pásá mọ́ ló fi kìíní kan tó rí ná kòsàkòsà. kí ni nǹkan tẹ bá wa ẹ sọ nǹkan tẹ bá wa gan. bọ̀dá rí jẹ ju ẹ má bínú. èmi la rí jẹ èmi la rí jẹ àbí. ọ̀rọ̀ ìkílẹ̀ ni kì í ṣe báyìí. ojú òní ti yàn lọ́rùn ìjọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ náà lábá wá sí ààrẹ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lábá wá sí ààrẹ máa wá wò pé sẹ́ni bọ̀dá mi tẹ̀ wé àwọn lẹ́bí ó lẹ́nu lé wa tó ti yẹ bẹ́ẹ̀ ni sọ fún yín. àwọn sì tún ni ọmọ fọlárin lé wa. èmi náà tún ni délé kóká. ó láwọn náà tún ni gbogbo àwọn tẹ́ ń dáko. àtàrẹ àwọn àtàrẹ náà àwọn náà. ní fámìlì kì wá látàkọlé kí ni kémi ṣe sí yẹn. èmi náà tún ni dáúdù. house tún ni àkọ́bí ìyá wa orí ọ̀rọ̀ yìí náà máa ń lè. èmi náà sì tún ni túndé kẹlà nílé wa. wọ́n tún láwọn ní túndé tó ti ní ìṣe sáàjọ́ nítorí ọlọ́ ẹ̀ forí jíun ẹ̀dá òkun ọmọ ọmọ ó ṣèṣì ni. ẹjọ ẹjọ ó ṣèṣì ni kò sọ tó ṣe wọ́n sọ ọkọ̀ náà. ẹ etí mi ò ṣe tó bọ́ sí gbòòrò tó bẹ̀rẹ̀ sí ní sọ kiri ó fẹ́ bá tèmi jẹ́. ebi tinú ọ̀rá náà ni lẹ́yìn náà tí sọ kínní náà pọ̀ lóòótọ́ téèyàn bá láàrò jinlẹ̀ rúbẹ́ tí sọ́ǹgò ráwọ̀ yẹn ti ń sọ èyí rò pé tí wọ́n lẹ̀ sílẹ̀ mọ̀mọ́ sí. ó ti wà tó tiẹ̀ ṣẹlẹ̀ ẹ̀rọ tí mo bá wẹ̀ ṣe bí bọ̀bọ̀ onífújì yẹn ló máa ń kì mí bẹ́ẹ̀ ló máa ní owó inú ọ̀rá wọn fẹ́ gbèdé o ó tọ́ ẹ̀mí ọ̀rẹ́ kọ́ mu rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàṣà ẹ̀ ah. bí idiot ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo kiri pé èmi ṣẹ́ṣọ́ ni àbá àwọn ẹbí ẹ̀ ló máa ṣẹ́ṣọ́ àpọ̀dà ah, ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́ba ní káfọ́ tilẹ̀ ń tọ́lọ̀ ẹ̀yin àti amídùn àjíbádé owó lọ́pọ̀ dùn owó ẹ̀yin méjèèjì. ọ̀ tiẹ̀ tó bẹ́ẹ̀ wọn ló wá amídùn nítorí amídùn kì í lajú kó tó kówó ń mọ́rí fún yàn ni. àìsí kẹlẹ̀kùn tá a fi wọlé rẹ̀ a sì wá bẹ́yìn bẹ́yìn ẹgbẹ́ bẹ́ẹ̀. wọ́n á máa gbé ibi tó adẹnifújà. bàbá bàbá. ó tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ó tó wọ́n máa ṣiṣẹ́ tiẹ̀ lọ nítorí pé ó débì. kò dá olóògùn. iṣẹ́ ẹ lọ. wà níbẹ̀ pas àgbà. ọkùnrin ìwọ náà wá ìwọ kárí gbogbo lówó lọ́mọ ó sì máa gbàdọ̀ ni ẹni ọba wá fi ọjọ́ mi ya olólówó lọ ó kúrò pọ̀ jẹ́. Ẹni ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o, ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o. Sọlá sọlá sọlá ọ̀ká náà gbádùn wa lẹ̀ ọ̀gá mi tó ní owó ẹ̀kí ní ọ̀sẹ̀ báyìí ṣe ń nà yìí ọ̀gá mi wá ń tọ́ bàbá rẹ̀ abẹ̀ sí náwó ìnà fún náà. mo rò pórí ẹ̀ ti dàrú tí o rántí pé mi mo ra ṣẹ́ẹ̀tì ìjẹ̀ lọ sí àṣẹ ìwòrò kan náà àti tó bá bí mi nínú àwọn ẹ̀sìn ìfò ìwà ní òkè. kí ló kàn pẹ̀lú owó ẹyẹ ẹyẹ ìbọn ọ̀nà owó ẹnìkan lọ́wọ́ ọjọ́ ìlú pọ̀lú ìwà lọ́jà wẹ̀rẹ̀ bàbá ẹ̀ bàbá àlàyé wọ̀ wá ń bá mo gbádùn ẹ̀ ìmúlẹ́mọ̀ṣù dọ́mọ̀ nọ́lá mi. ń pa yín nígbe. ọ̀rọ̀ ilé ayé mi ni gbogbo àsìkò tí mo ti lówó kí n ti mọ̀ kí n ti súnmọ́ ọlọ́run kí n máa ṣe ẹ̀sìn dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ tí mò ń jìyà gbogbo ẹ̀ ọlọ́run bá ti bá mi parẹ́. kò yé eyín ni ẹ̀yin ọmọ ènìyàn ohun tí ò yé eyín pọ̀ ju ètò yé eyín lọ lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe búburú tán ẹ máa máa wá ojú rẹ ọlọ́run kiri ọlọ́run òògùn ọ̀bẹ tìyìn lóòótọ́ òun ló dá ọ̀run àwọn ayé ó mọ ohun gbogbo ó sì lè ṣe ohun gbogbo ó lè pa wá rẹ́ ó sì lè tẹ̀wárì. Àwọn rì. àwọn òkú àwọn aláṣẹ. láti gba owó tí ẹ bá yá padà lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tí ó jẹ́ wípé ẹ lè ní sùúrù kí ẹ dúró de orin tí ọ̀nà tí ẹ kọ́ àgbà láti wá. Dòdò ni kí a sọ pé ẹ bá yá padà lọ́wọ́ wọn ẹ bá àlọ́ fún mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì kí ẹ ní òkú ọlọ́run fẹ́ràn. Dọ̀dọ̀ nìkan wàá sọ̀rọ̀ sí èyí wáyà padà lọ́wọ́ wọn. kí a gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mi àti ọlọ́run mi àwa dúpẹ́ àyàn ológo torí o mú wa bẹ̀rẹ̀ ilé ìláyọ̀ o tún mú wa parí ẹ̀ láyọ̀ àtàlàfíà bàbá gbọ́ ọpẹ́ wa wá gba ẹ̀yìn wa a ṣe fẹ́ máa wọnú ilé má jẹ́ ògbóná òdì má jẹ́ òtútù òdì ká láyọ̀ ká lè máa yìn ọ́ jésù kìí sòlúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ mú sísọ́ọ̀sì wa ẹ jẹ́ kí a ṣí ilé náà ní orúkọ bàbá àmì. kẹ́ tó pe orúkọ ọmọ ǹjẹ́ ti béèrè bọ́yá next of kin lọ́rọ̀ tó fẹ́ sọ ṣèbálàgbà nìyí. ẹ sọ̀rọ̀ yín. all right mo kí everybody. mo tiẹ̀ tún lè dáhùn. ǹjẹ́ yìí mọ̀ wípé ilé mi ni ọ̀gbẹ́ni yìí ń ló gbé kó tó wá kọ́ ilé tiẹ̀ yìí. kò sẹ́ni tó wọ̀n. ẹ̀hún ni mi ò kì í gbéraga ni òun ni mò ń sọ fún yín. you see bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ò ṣe ilé tó dáa tó báyìí fẹ́ mi kò ní dáfẹ́ tó kànú mi ta ló kànú mi yẹn ògùn ló máa pa all right all right ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́nìí wípé ó ti ara mi ó ti bẹ̀ sóríire. ẹ bá mi yin olúwa lógo. bẹ́ẹ̀ ṣe sọ yẹn kéré. ẹ bá mi yin olúwa lógo. bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó bíntín. ẹ bá mi yin olúwa lógo. ẹ ṣe n tó fi dá téèyàn bá wà láyé yìí kó má máa gbéraga nìyẹn tàbí kó máa wo kókó mọ́ nǹkan látọ̀dún tó ti gbélé mi mo bú ẹ rí mo kọjú sí ẹ mo kọ̀yìn sí ẹ ṣé mo bú ẹ rí. ẹ mo sọ̀rọ̀ sí ẹ rí. àfi. gbogbo ìgbà tó tiẹ̀ jẹ́wọ́ lé ǹjẹ́ mo iṣẹ́ ọ̀tí ẹ rí. Hmm, àfi gbàtẹ́ ẹ. n tó fi dá ká máa ṣe dáadáa nìyẹn ẹ bá mi gé ẹ ẹ jọ kí ẹ tó ge mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ọlọ́run àtẹ̀mí náà ẹ bá mi kí aleluya torí pé èmi àti dìá mi ajìyà tó pọ̀ ṣùgbọ́n ọlọ́run ti borí ẹ̀ nísìnyí tí àwọn pẹ́rẹ́ǹtì wa bàbá ìyá tí wọn ò bá tiẹ̀ lágbára láti kọ́lé jẹ́ pé wọ́n ń pa ni àwa èmi àti ìyàwó mi ni ọlọ́run jogún eléyìí fún àdẹ̀dọ́pẹ́ ní ọwọ́ ọlọ́run ẹ gbé ọlọ́run tóbi lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́. Hallelujah, hallelujah, oh, ń dúró ṣe níyì lẹ́yìn ìgbà tá a ti fi ọ́ sílẹ̀ tó o ti parí iṣẹ́ rẹ kó o lọ gba ìdájọ́ lọ́dọ̀ olódùmarè lọ́run kí ló tún wá. mo mọ̀ pé mo ti parí iṣẹ́ mi ẹ sì ti ní kí n máa lọ kàyéfì ni mo rí. ṣíàwó. àwọn alàgbà mẹ́ta tí wọ́n kọjá nísìnyí mo mọ̀ wọ́n èyí tó ṣíwájú. Si lèmọ́mù mo mọ̀ wọ́n mo mọ sọ́sálásí wọn alàgbà ìjọ tó tẹ̀lé wọn mo mọ̀ wọ́n mo sì mọ ṣọ́ọ̀ṣì wọn àwọn méjèèjì mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì wọn máa ń kún dáadáa ni èmi ọlọ́run ni mo mọ̀ wọ́n sí ẹnì kẹta wọn èèyàn rẹ ni òun ni eléré wa bá bá fẹ́ ṣayẹyẹ kò síbi tó kọrin tẹ́rọ̀ pọ̀ tẹ́rọ pọ̀ èrò máa ń pọ̀ mbẹ́ ni mo mọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta arákùnrin ilé ayé ni mo fi wọ́n sí èmi tó débí kí ni wọ́n wá ṣe bí. arákùnrin. àwọn tó ń kó wọn ti kú báyìí inú òmìnú pélé ìṣojú rẹ kó tó di kó kú òfin bóyá gbà tó wà fún lọ ilé ayé ó tún yọ dáadáa wọ àgbà àti máàmù orí tó pèlè èèyàn náà wọ́n ìfẹ́ èèyàn náà lọ èèyàn ti wá nílùú ṣọ́ọ̀ṣì wà wọ́n ti gbàgbára gbogbo nǹkan tí wọ́n máa ń já kíákíá ni ó gbọ́dọ̀ torí wọn ì ṣèyàn ọlọ́wọ́ ọ̀dọ̀ wa ni wọ́n ti gbàgbára. ìyẹn ni pé ẹnikẹ́ni tí ṣọ́ọ̀ṣì àbí mọ́sálásí ẹ̀ bá ti kú bá ti láyé ibí ni wọ́n ti gbàgbára kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ alàgbà tòótọ́ tí wọ́n ní ẹ̀mí jọ ń jọ́sìn báyìí ṣùgbọ́n àwọn àwọn àti wọ́n máa ń kọ́jú wá agbára irú àwọn làwọn tó rí ṣé wàá rí olóòlù tó sọ ó ṣẹ́ṣu òre ẹ ó ṣẹ́ṣu òre owó nìkan kọ́ làwọn ayé àná míì wọ́n máa ṣẹ́ṣu òre lọ́dọ̀ wa òun ló sì di ẹ̀ ṣé ó ní wọ́n ṣe wà nígbà tó wà láyé bó bá dúró báyìí béèyàn bá dúró wájú ẹ̀ béèyàn bá náwó fún ó dìgbà tó nígbà bá náwó báyìí tọwọ́ ìbá kọ́sàlẹ̀ àkókò tó wúlò àìmọye àwọn èèyàn ni wọ́n ti náwó máàkì ti sọ̀dẹ̀ nù arinlẹ̀ ìjà ẹ̀ lòun náà ń jẹ yìí. máa ah! ah! lọ bẹ́ẹ̀ bá sọ fún ọ pé kò sí ìdájọ́ rí àbọ̀dọ̀ lónìí máa lọ kó lọ gbàdájọ́ rẹ̀ lọ́dọ̀ ayọ̀ wà lọ́rùn báyìí tí mo wà nílé ayé ni mò ń jìyà kẹ́mi ni mò ń wò láàrin àwọn aláṣọ púpọ̀ tó ń jọ ń kọ́ nìyí kẹ́mi tèmi àparí àparí ìjà wa lọ́rùn mi náà ti mọ̀ ó dè mí. Hmm. àkàbà tí a máa fi wá sọ́dọ̀ yín kọ́ yìí gbogbo nǹkan lẹ ṣe létòlétò ọlọ́run máa fojú lọ́ba ọ gbogbo nǹkan tọlọ́run létòlétò ni kò ṣe pé bóyá èèyàn máa tún láàgùn kó tó dọ́dọ̀ rú yín kò dà bẹ́ẹ̀. Ah! èé ṣe ìwọ àkàbà yìí ó wá ká sókè. àkàbà ní láti ká nítorí ilé ayé la ti tẹ́ ẹ níta máa fi sùn níhìn wo aṣọ tó wà lára rẹ kò débí torí náà wo èyí níbẹ̀ ni ibùsùn rẹ. dájú ara mi ò bá bá ọmọ mi níbí ṣèbí ìyàwó mi ni mò ń wò láàrin wọn yìí dájúdájú ibẹ̀ ni ibùsùn mi. lára ìyàwó rẹ funfun nẹgẹ nẹgẹ nẹgẹ ni wàrà tiwọ́ dúdú ni láti ayé ló ti gba ibùsùn rẹ wá nípa àṣẹ olódùmarè tó dá ọ̀run àti ayé kọjá sí ibi tí aṣọ rẹ bá mu.